ẹ wo Lizzy ṣe ń lo oògùn àwọn ọ̀tá rẹ̀ mógo ẹ rí i pé Lizzy yóò tún kọ́lé mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ rí i pé yóò tún ra ọkọ̀ mi lẹ́nujọ́ mẹ́ta yìí yóò tún kọ́ shopping complex mi lẹ́nujọ́ mẹ́ta yìí ntí ò yí àwọn ọ̀tá Lizzy Anjorin nìyẹn ẹ fi Lizzy ẹ fi lọ́rùn òun lẹ̀. alájà Lizzy àjọrin àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí wọn ó ti ń lọ bí ọdún bíi mẹ́ta sísìn yìí léètọ́ jẹ́ pé ẹni ọba nílà ọ ọmọ akẹ́kọ̀ọ́ látara àwọn nǹkan yẹn inna Allaha yuti liman yuhibbu wa liman la yuhibbu. kẹrí ọlọ́run ọba yóò ti dúnìyà liman yuhibbu ọmọ jogun ayé fún ẹni tó bá wù ẹni ọba wọlọ́ ní ma gbé ayé lọ́wọ́ pé mo gbé ayé lé ọlọ́run máa sáyé lọ máa lo ayé bọ́ bá fẹ́ inú ayé tá a wà yìí gbogbo tí ń jí ọrọ̀ ayé ọlọ́run kò lé àwọn kan lọ́wọ́ ọlọ́run a máa rọ ayé fún ẹni tó fẹ́ràn tírú ẹni bí ọmọ aráyé ṣe wọ́n ni máa ń láyò ìbù tó bá sì wọ́ ọlọ́run ẹni tọ́lọ́run ọba gan ọ̀fẹ́ táwọn èèyàn ń wò pé ẹni yìí ó ń ṣe tí ń bí ọlọ́run ọba nínú báwo láyé rẹ̀ sí wá ń dá báyìí ọlọ́run tó máa ń gbé ayé lé ẹni tí ń bí ọlọ́run nínú tí ń ṣe tọ́lọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run máa gba ilé lọ́wọ́ ọ̀rọ̀ alájà Lizzy Anjorin mo fẹ́ tẹnubọ̀ mo fẹ́ sọ nípa rẹ̀ mo fẹ́ sọ díẹ̀ nípa àṣírí fún wa ilé ìtọ́jẹ́ pé èmi bí ẹnìkan mò ń kẹ́kọ̀ọ́ látara ọ̀rọ̀ yẹn ẹni torí ẹ náà bá pé tó bá wo ọ̀rọ̀ yẹn tó bá wo yẹ kẹ́ni bá pé lè lọ́jẹ́ sọ pé inna Allaha yu'ti dunya liman yuhibbu wa liman la yuhibbu ẹni tí ọlọ́run fẹ́ràn ọlọ́run a máa ní kọ́ráyé ṣe kọ́ráyé lò yọ́ máa ra lé mọ́lé yọ́ máa rọkọ̀ mọ́kọ̀ yọ́ máa ṣùgbọ́n gbogbo tí ọmọ ṣe nínú ìgbésí ayé rẹ̀ gbogbo tí ọmọ bí ọlọ́run nínú ni ọlọ́run bá yóò sì fọwọ́ lẹ́rán báyìí yọ́ máa wò ó yóò fọwọ́ lẹ́rán yóò máa wò ayé wa máa wò pé ah, ah, àwọn tí ń sin lọ́ǹgá ayé wọn ọ̀dà tó ẹni tí ń ba tèèyàn jẹ́ yìí ẹ má kọ́pì ẹni tí ń ba tèèyàn jẹ́ o ẹ má jowú ẹni tí ń ba tèèyàn jẹ́ o ẹ má fọ́lù ẹni tí ń ba tèèyàn jẹ́ o má ti torí pé ó ń dá fún àwọn kan tẹ́ ń wò yẹn táyé wọ́n smooth lẹ́nìí látara pé wọ́n ń ba tèèyàn jẹ́ wọ́n ń ba tọba jẹ́ wọ́n ń ba tìjòyè jẹ́ wọ́n ń ba tààfà jẹ́ wọ́n ń ba pásítọ̀ jẹ́ wọ́n ń bẹni tọ́lọ̀ ń kẹ́ jẹ́ wọ́n ń bẹni tọ́lọ̀ ń kẹ́ wọ́n ń ba yí olórin jẹ́ wọ́n ń ba yí olóṣèlú jẹ́ ayé wọn sì ń da wọ́n ń ralé mọ́lé wọ́n rọkọ̀ mọ́kọ̀ wọ́n wà nílùú òyìnbó wọ́n ń tọ̀ káàkiri ayé ayé wọn ń da don't ever follow them don't ever follow their footpath torí pé inna Allaha yu'ti liman yu'ti dunya inna Allaha yu'ti dunya liman yuhibbu ọlọ́run bá máa jogún ayé fún ẹni tó fẹ́ràn wọ́n ní man la yuhibbu ẹni tí ò ṣe tọ́lọ́run ẹni tí ń takò tọ́lọ́run tí ń hùwà bú tí ń ba tèèyàn jẹ́ tí ń ẹ̀rì tí ọmọ dára ìgbésí ayé nínú ayé tá a wà yìí kò ní kẹ́ni tí ń bá tèèyàn jẹ́ ọmọ jẹ́ nǹkan kan o ẹni tí ó bá tèèyàn jẹ́ náà lè jẹ́ nǹkan ẹni tí ń bá tèèyàn jẹ́ kò ní kọ́ mọ́ ra lé kò ní kọ́ mọ́ nílé lórí kò ní kọ́ mọ́ rọkọ̀ mọ́kọ̀ kò ní kọ́ mọ́ yọ kódà ó ní ọmọ náwó jù láwùjọ látara bí ṣe ń bá tèèyàn jẹ́ ṣùgbọ́n àwọn tí ó bá tèèyàn jẹ́ ìwọ tó ó bá tèèyàn jẹ́ don't ever join them. don't ever join them torí pé làyóòtì lìhímẹ́nà ilẹ̀ alimayu ibù ọlọ́run ọba kì í jogún ìgbàgbọ́ fún ìyẹn o àfẹn bá fẹ́ràn ẹni ọlọ́run bá fẹ́ràn nìkan ní máa jogún ìgbàgbọ́ òdodo fún ayé máa tán gbogbo tí ń bẹnu ayé máa tán ọ̀rọ̀ Lizzy Anjorin ó jọ mí lójú púpọ̀ akọni èèyàn ni. Ah, mo ti máa sọ ti pẹ́ torí pé èmi ò kì í bá èèyàn ṣàbòsí kéèyàn ó gbé ilé kalẹ̀ kó lóun fẹ́ fún mi nílé kí n tẹ̀ lóun torí pé ó fẹ́ ṣàbòsí mi ní tẹ̀lé àbòsí láéláé torí pé ọlọ́run ọba kò fi omi àbòsí dá mi ẹ̀jẹ̀ àbòsí ọlọ́run ọba ò fi dá mi èmi ò kì í tẹ̀lé alábòsí mi ń dẹ̀ ní sọ̀pọ́ọ̀tì àbòsí láéláé ẹ̀kọ́ ń bẹ lára aláàjà Lizzy Anjorin ẹ̀kọ́ téèyàn lè kọ́ gbogbo obìnrin ayé gbogbo àwọn ọkùnrin obìnrin tọkùnrin gbogbo àwọn ọkùnrin tá a bá fẹ́ fẹ́ ìyàwó ẹ jẹ́ lọ fẹ́ ìyàwó tó rí rẹ̀ pé tó ní istikọ́mà tọ́nà pé tí ìdánwò bá dé èèyàn máa dúró ṣinṣin ni my brothers and sisters ẹnìkan ò ní bá ẹ jagun rẹ oníkálukú wánú ayé láti wá jagun lọ́jọ́ kìíní àná tí wọ́n ń sọ fún alájà nísìsiyìí pé ah, dákẹ́ dákẹ́ wọ́n fẹ́ pa ọmọbìnrin yẹn wọ́n fẹ́ parẹ́ ni wọ́n fẹ́ pa wọ́n fẹ́ parẹ́ báyé nínú ayé tá a wà yìí àwọn kan dúró láti lo ògo rẹ mọ́go if care is not taken àwọn àyè kan ń bẹ tó o ní láti dákẹ́ kó o lè bá àrógolo àwọn àyè kan ń bẹ o ní èdè àti dákẹ́ o tó o bá dákẹ́ láwọn àyè tí ò ti yẹ kó o dákẹ́ wọ́n máa lo ògo rẹ mọ́go níjọ́ náà lọ́hùn-ún àwọn àwọn àwọn àwọn islamic cleric àwọn islamic cleric kan jáde kí Lizzy ọ̀dákẹ́ mo ń sọ fún ọmọ ní alábòsí ni gbogbo ẹ̀yin àfa àtẹ jáde ẹ̀yin pásítọ̀ tẹ ní kí Lizzy ọ̀dákẹ́ alábòsí ni yín alábòsí ni yín ọmọ yìí ọmọdébìnrin yìí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ó ń fèsì adúrú challenges yìí ó ń jẹ ogun tó tó báyìí ẹ̀ẹ̀dá sí ẹ̀ẹ̀kún lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ rí iye èèyàn ẹ̀rí iye àwọn èèyàn tí wọ́n dúró tí wọ́n pé bu arábìnrin yìí ẹ rádúró àwọn èèyàn tí wọ́n fèsì arábìnrin yìí tí wọ́n ń bá jagun òun nìkan láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ẹ wá ní dákẹ́ ìkànnì yín àwọn èèyàn níkà my brother tó o bá fẹ́ gba ìmọ̀ràn màrú ìmọ̀ràn tó o máa gba o àwọn olórí ibú kan bẹ tó yẹ pé àwọn náà wà lára àwọn ọ̀tá rẹ o tí wọ́n fẹ́ kọ́ parẹ́ o àwọn yẹn wọ́n lè wọlé sí ọ lára láàkó táwọn ọ̀tá ń bẹ jà tí wọ́n á máa sọ pé ah, ah, ọ̀bá dẹ̀ dákẹ́ fún wọn má dá wọn ló mọ̀ irọ́ ni o ọ̀tá làwọn náà o ọ̀tá ni wọ́n o tọ́ ọ bá fi lọ gbà sí ìmọ̀ràn burúkú yẹn ìmọ̀ràn burúkú tí wọ́n ń gbà yẹn tọ́ ọ bá fi lọ gbà sí wọn lẹ́nu wọ́n á lọ padà darapọ̀ mọ́ àwọn ọ̀tá tí ń bẹ́ẹ̀ jà lẹ́yìn wọ́n lọ pé àbẹ́ẹ̀rí ah, wọ́n ti finish ẹ̀ whereas ìwọ ṣe bí ọ̀rẹ́ ni wọ́n lọ́jẹ́ kó gba ìmọ̀ràn wọn fúra má jẹ́ kí àwọn ọ̀tá tí wọ́n tí wọ́n ṣe bí ọ̀rẹ́ kí wọ́n fún ẹ ní ìmọ̀ràn tí àwọn ọ̀tá rẹ fi máa gbé ẹ ṣubú mo jáde lọ́jọ́ náà lọ́wọ́ mo sọ fún alájà Lizzy Anjorin mo ní alájà Lizzy this is your war this is your war face it face it to the end fight it to the end àwọn ogun kan bẹ tó o bá ti bẹ̀rẹ̀ ogun má kọ̀yìn sógun má ogun tó o bá ti bẹ̀rẹ̀ tó ti face òun ló lè kọ̀yìn sí. Si tí wàá bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ má o ò tí ì fèsì o ṣùgbọ́n o ti fèsì ogun ọ̀rẹ́dì o ti ń jẹ ogun lọ ọwọ́ adáàrin kan wá kọ̀yìn sógun ọwọ́ sá lọ ogun yẹn máa borí èèyàn o my brother ogun tó bá jẹ́ tẹni ẹnìkan kọ̀ṣẹ́ tó máa bẹ́ẹ̀ jagun ogun tèmi ẹnìkan kò ní bá mi jà tèmi náà ń jagun ṣe wà yìí màá dẹ̀ já máa borí ẹ̀ ogun wájà ọ̀rẹ́ gbogbo tẹ́ wà lórí yìí kọ̀sẹ́ni tó rẹ́dì láti bẹ́ẹ̀nì kankan ja ogun rẹ̀ oníkálukú ló máa ja ogun rẹ̀ fúnra rẹ̀ torí pé àlìmọ́jídù láyámbàgí ìlàbí àdìbá àtìn téèyàn bá fẹ́ jẹ́ èèyàn láyé tó bá fẹ́ jẹ́ nǹkan láyé you have to prepare for four things wàá palẹ̀ nǹkan mẹ́rin mọ́ ìwọ tó bá fẹ́ jẹ́ èèyàn láyé o ní láti ní nǹkan mẹ́rin ìwọ tó o bá fẹ́ rí ayé lò o ní láti ní nǹkan mẹ́rin ìwọ tó o bá fẹ́ rí ayé rẹ ṣe o ní láti ní nǹkan mẹ́rin ìwọ tó o bá fẹ́ rí ọlá lò nínú ayé wàá ní nǹkan mẹ́rin nǹkan mẹ́rin kí ni nǹkan àkọ́kọ́ dìzọ́ìvì ọgbọ́dọ̀ ní idà tọ́jẹ́ pé tí ọ̀tá rẹ bá gborí wá gé orí ẹ̀ kọ́mọ́lẹ̀ You need a sword in order to fight your battle. Ẹni tó wà nú ayé tó fẹ́ rí ayé gbé o ní ìdí kó o ní nǹkan mẹ́rin ó kò ọ̀yà ni ọgbàláwìn ni o gbọ́dọ̀ ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn o tó o bá ti ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin my brother ìyàwó lè jẹ́ ọmọ. But unable to provide yourself these four things ìyà máa jẹ ìyànnú ayé o alákọ̀ọ́kọ́ ni idà you need a sword to fight your battle number two oní rọ́bùyì oni ọkọ̀ ọkọ̀ o ní ìdí ọkọ̀ láti ja ogun nínú ayé nọ́mbà tírì wọ́lí àmúwáàlì o ní alfulus àmúwáàlì o ní owó o owó o ní ìdí owó ìwọ tó bá fẹ́ rí tó bá fẹ́ jẹ́ èèyàn ayé you need money nínú téèyàn fi jagun láyé lówó wà ó ní dà wà ó ní ọkọ̀ wà ó ní nǹkan mẹ́ta wàlí fúhùmí ẹlẹ́ẹ̀kẹ́rin you need wisdom you need wisdom to fight your battle in this life if you no get wisdom you are finished ẹ rí i pé ọlọ́run kẹ́lí sí i pẹ̀lú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí Lizzy Nida ó ní ọkọ̀ ó ní owó ọlọ́run tó wá fún ọ ní wisdom wisdom ìwọ tó ọ̀bà ní wisdom lọ́ máa lo oògùn sọyè lọ́ máa lo oògùn sọyè you need it you need it wàá fi làákà ìjà wàá fi ja ogun wàá fi owó ja ogun wàá fi idà ja ogun wàá fi ọkọ̀ ja ogun mẹ́rẹ̀ẹ̀rin yìí ìwọ tó ọ̀bà ti ní ìwọ tó ọba ti ní àti ṣàṣeyọrí ìrẹnu ayé ó le jẹ́ sọ nǹkan kan fún ẹ màá jẹ́ ẹ tán mo fẹ́ já ẹ tán inú ayé tá a wà yìí mo fẹ́ kọ́ ọ mọ̀ pé tálíkà òun lọ̀tá olówó torí ẹ̀ làwọn olówó ìfi kọ́lé sáàrin tálíkà o tálíkà lọ̀tá olówó àkọ́kọ́ ọ̀tá fún ẹni tọ́lọ́run bá ti ní kó lówó nú ayé tálíkà ni ọjọ́ tó bá ti lówó tètè lọ mà pé gbogbo tálíkà lọ́tà rẹ ìwọ ni kó ọmọ bí wàá ṣe máa ṣe pẹ̀lú wọn tálíkà ìfẹ́ràn olówó nàmbà wà nìyẹn tálíkà kì í fẹ́ràn olówó olòṣì kì í fẹ́ràn ọlọ́rọ̀ olosi kì í fẹ́ràn ọlọ́rọ̀ ẹrú ẹrú kì í fẹ́ràn àwọn ọba nílùú o ẹrú kì í fẹ́ràn ọba o. mo fẹ́ kẹ́ lọ́mọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bínú oore tọ́lọ́ ń ṣe fún ẹnìkejì rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ò lè dá láyé ẹ lọ wo alájà Lizzy Anjorin ẹ wo bí ṣe ń ga sí bí ń ga sí àkàndé èèyàn ni Lizzy Anjorin ọ̀rọ̀ Lizzy dàbí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ni gbogbo ẹni tí bá ti ń bá ẹni tí ẹni ọba ti ń bá àkàndé èèyàn jà ayé rẹ̀ ọmọ bàjẹ́ ní sùkẹ́ tọ́ba wù ọ́ gbọ́ tọ́ba wù ọ́ mẹ́gbọ́ gbogbo ẹni tí bá ti ń bá àkàndé èèyàn jà torí pé mo fẹ́ ja ẹ́ sí nǹkan kan tẹ́ ẹ̀ bá mọ àwọn tí wọ́n ń pè ní àkàndá èèyàn àkàndá èèyàn ó ní ẹ wo bá a ṣe pọ̀ tó nú ayé nínú ní nàìjíríà gan ṣé ẹ mọye mílíọ̀n sí ẹ̀yin ẹ fojú wo ti bẹ ní nàìjíríà ẹ rí i pé tálíkà pọ̀ ju ẹni lọ ti rí i ọlọ́run kẹjú ẹ lọ tó o ti di pé ọlọ́run gbéga ju ọ lọ àkàndá èèyàn ni kò ní àníyàn nínú ó lè jọkùnrin ó lè jóbìnrin ẹni tó o bá ti rí pé gbogbo ohun tí ń ṣe láyé rẹ̀ ó láṣeyọrí ó lówó ọlọ́run kẹ ayé ń fẹ́ àkàndé èèyàn ni o àkàndé èèyàn won soro ó bá forí gbárí o ẹni tí bá ti ń bá àkàndé èèyàn forí gbárí àwọn àkàndé èèyàn kan ma logo wọn mọ́go ni ẹ̀wọ̀n oníṣìbí ṣe n lo ogun awon ota re mọ́go ẹ rí i pé Lizzy yóò tún kọ́lé mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ rí i pé yóò ra ọkọ̀ mi lẹ́nujọ́ mẹ́ta yóò tó cox shopping complex ní ìlẹ́nujọ́ mẹ́ta yìí ntí òyí àwọn ọ̀tá Lizzy Anjorin nìyẹn ẹ fi Lizzy ẹ fi lọ́rùn òun lẹ̀ wọ́n lọ lọ jí góòdì wọ́n ní Lizzy lọ jí góòdì sóòótọ́ ni àbírọ́ ni <laughs> ah èèyàn ò lè mọ nǹkan ṣe lójú ọ̀tá èèyàn láìláì